Yoruba Unit 23, Basic Dialogue, Dialogue for Learning. Ma, ma, binoma, binoma, nko binoma, nko binoma, Shugba. Shugba. tẹ́lẹ̀, tẹ́lẹ̀. bínú tẹ́lẹ̀ bínú tẹ́lẹ̀ mo bínú tẹ́lẹ̀ mo bínú tẹ́lẹ̀ ṣùgbọ́n mo bínú tẹ́lẹ̀ ṣùgbọ́n mo bínú tẹ́lẹ̀ rán rán iṣẹ́ iṣẹ́ sí mi sí mi ṣẹ́ sí mi ṣẹ́ sí mi ránṣẹ́ sí mi ránṣẹ́ sí mi o kò ránṣẹ́ sí mi o kò ránṣẹ́ sí mi ṣá sa ma, ma má bínú má bínú ẹ ma má bínú ẹ ṣá má bínú tán tán inú tán náà mi tán nà mí ó ti tán nà ó ti tán nà